gbà yín gba Ísírẹ́lì gbà ọpẹ́ gba ọmọ Ísírẹ́lì gbà yín àyàn fún gbogbo ìwọ Ọlọ́run àyàn fún ẹwà ìwọ Ọlọ́run àyàn fún ìbùkún ìwọ Ọlọ́run àgbẹ̀kù ìjọba lórí ayé wa gba ọmọ Ísírẹ́lì gbà ọpẹ́ ẹnu ọmọ Ísírẹ́lì gbà anyị wọlá gbígbá fún ọ̀rọ̀ rẹ lórí ayé wa Jésù lọ́wọ́ agbára ńlá. Jésù fi ìṣẹ́gun rẹ̀ hàn. Jésù fi ìṣẹ́gun rẹ̀ hàn. Jésù fi ìdáǹdè rẹ̀ hàn. Fi ògo rẹ̀ hàn náà ayé wa. A ó sì yọ. A ó sì gbé ọ̀gá. Láì lórúkọ Jésù Kristi. Olúwa kí ló gbà láwa. Àmín. Ọlọ́run jẹ́ ká bẹ̀ for his grace. Ẹ ká pẹ́ fún àánú ńlá rẹ̀ lórí ayé mercy upon our life. Jésù ò ṣeun. Jesus thank you. Ẹnu máa ń sọ̀rọ̀ ò ṣeun. The Holy One of Israel thank you. O ṣe ní olúwa fún ààbò rẹ lórí ayé wa. Thank you for protection of our life. Ìwọ̀nà tó ti ṣe lámú ọpẹ́ wá sí. Agbẹ́ fún orí tó ń ṣe lọ́wọ́. Thank you for what you are doing at present. Agbẹ́ fún àánú látàrí gbàsẹ́. Thank for your great mercy má ju ìwọ Ọlọ́run ẹlẹ́mọ̀ Ísírẹ́lì gbọ́ Ọlọ́run á yìn ọ́ Ọlọ́run á gbé ọ ga fún orí ńlá rẹ lórí ayé wa fún orí ńlá rẹ lórí ayé ọmọ fún orí ńlá rẹ lórí ẹbí wa ẹlẹ́mọ̀ Ísírẹ́lì ò máa ṣe ẹlẹ́mọ̀ Ísírẹ́lì ò ṣe ẹlẹ́mọ̀ Ísírẹ́lì á yìn ọ́ ẹlẹ́mọ̀ Ísírẹ́lì á fi ọpẹ́ fún ẹlẹ́mọ̀ Ísírẹ́lì á gbé ọ ga olúwa gbọ́ pẹ́ olúwa olúwa gbà yín ọlọ́run bẹ̀ ṣètò lọ́wọ́ jésù fún orí ọ̀fẹ́ ńlá orí ọ̀fẹ́ àbúrò ìlú ayé àánú rẹ̀ lórí ọ̀nà wa gbogbo ọba tí òjò bàjẹ́ ọba tí òjò rí bí ayé ṣe rọ̀ owó dúró àbò oníṣẹ́ àbò ọlọ́run lórí ayé wa ìpamọ́ ọlọ́run ní ọ̀nà wa gbogbo ìdásí ọlọ́run lórí ayé wa ṣe ìyanu rẹ̀ ní gbogbo ọ̀nà ìpèsè rẹ̀ ní gbogbo ọ̀nà ọ̀nà fún ayé rẹ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run rẹ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹnìmọ̀ ìṣẹ́lẹ̀ oṣù ẹnìmọ̀ ìṣẹ́lẹ̀ oṣù ẹnìmọ̀ ìṣẹ́lẹ̀ mo yìn ọ́ ẹnìmọ̀ ìṣẹ́lẹ̀ mo gbé ọ ga wọ́n fẹ́ ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run rẹ ká fi ọpẹ́ fún ọlọ́run rẹ ká fi ìyàn fún Jésù láàárọ̀ ìfún iṣẹ́ ìyanu láàárọ̀ ìfún iṣẹ́ òkú láàárọ̀ fún àrà tó fàyè for the things doing láàárọ̀ fún ògo rẹ̀ tí a yí wa ẹkún pọ́lọ́wọ́ ọlọ́run yìí ọba tí ò jáde ní ìbàdí ọba tí ò jáde ní àgbègbè ọba tí ń bá wa jàjà wa àárín bàtà bá sọ àmọ́ tó wà láyìíká ṣùgbọ́n tí pa Ísírẹ́lì mọ̀ kì í lò yé bẹ́ẹ̀ ni tí pa Ísírẹ́lì mọ̀ kì í tù í sùn ẹni tó pa ọmọ kì í tó gbé bẹ́ẹ̀ tí pa ọmọ kì í sùn aláàbò góṣẹ́lẹ̀ ọlọ́run mo yìn yìn ọ́. Lord we praise you. Ọlọ́run mo gbé ọ ga. Lord we give you praise. Láàárọ̀ mo dá gbogbo ọpẹ́ padà fún. Láàárọ̀ mo dá gbogbo ìyẹn padà fún. Kò ìwọ Ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́ fún àrà tó fàyè wa dá fún àrà tó tún fàyè wa dá lónìí ọmọ ọlọ́run gbé jésù yìí ga bẹ́ẹ̀kú yan ọlọ́run ẹsẹ̀ bẹ́ẹ̀kú yan ọlọ́run fún èdè dásí rẹ̀ sẹ́ olùdókòwò olórin ṣe nú ayé wa olórin ṣe nú ayé wa sẹ́ olùdókòwò ayé wa olùdókòwò tá àbójútó bá wa ṣe ọlọ́yà kádàkọ́dà kádà ọ̀pẹ padà fún ọmọ jẹ́ká jẹ́ agbára mú lórí jẹ ẹ̀wọ̀ orí tọ́lọ̀ ṣe aláàyè rẹ orí ọ̀fẹ́ ni ìdúró rẹ lónìí orí ọ̀fẹ́ lórí gbà kì í ṣe agbára rẹ kì í ṣe ìmọ̀ rẹ kì í ṣe òye rẹ ẹ ká gbẹ́ fún ìpèsè náà ẹ ká gbẹ́ fún ààbò ẹ ká fún ọba tó ń pa wá mọ́ ọba tó ń dá àbùbù wá ewu àbí ewu kó ṣùgbọ́n ọba tí ò jẹ́ kí ewu ayé wu wá. who has not made you the. bàbá tí ò jẹ́ kí wáyé ń wọ ọmọ rẹ̀. who has not made the of the world. jẹ́ kí wáyé ń wọ ọkọ rẹ̀. he has not made to be. ọ̀tá pèrò rẹ̀ ọlọ́run ò gbà. even out of it. ọ̀tá lépa rẹ̀ ọlọ́run ò dórí ọmú. ẹ dúpẹ́ fún aláàbò náà. bí Jésù ṣeun. ọlọ́run mi ò mọ̀ ṣeun o. onífẹ̀ẹ́ mi ò mọ̀ ó ní dúró mi ó máa ṣe ọba tó dúró torí tèmi èyí tó fi ara rẹ̀ jí èyí tó san gbèsè ó dúró fún wa níwájú olúwa ó san gbèsè náà fún wa kì í sáwà our possession eh, before the Lord Jehovah God ó fi ara rẹ̀ jí fún wa dúpẹ́ pé ọba tó pè wá kó jáde lókùnkùn kí kàlàbà sandeli mẹkẹta yaba dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ara yìí. thank this living God. ọlọ́run ma ṣeun. my God thank you. ọlọ́run ma ṣeun. my God thank you. ọlọ́run mo dúpẹ́ o. my God I thank you. ọba tó jẹ́ kí n tún rí ìmọ́lẹ̀ ara yìí. ọba tó jẹ́ sọnù sọ́nù. olùgbàdo ma ṣeun. ọba tó jẹ́ kí àlàáfíà mi sọnù. oyè oyè oyè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ kò mọrí ọlọ́run yìí. ẹ kò dúpẹ́ lọ́wọ́ rẹ fún tó ń ṣe. ọlọ́run ó ṣe o. kó àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá olùsọ bó ṣe káṣẹ wá síwájú òun. he had said the way he want to come to his presence. ó wá pẹ̀lú ọpẹ́ ni. he said we come to his presence with our thanksgiving. ó wá pẹ̀lú ìyìn ni. come with our praise. ó wá pẹ̀lú ọpẹ́ ni. Say it because of thanksgiving. Olùkàmù ọ̀pẹ wá ní sẹ́. That we should bring praise unto him. Ìyẹn náà mo fẹ́ kó fi lọ síwájú. And that what I want you to do. Má ro ohun tí ṣe yẹn. Don't think about what he has not done. Má ro má ro pé ojú ẹ ti dé rè. Don't think that this is where I am supposed to be. Ṣùgbọ́n robi tó wà yẹn gẹ́gẹ́. But think of where you are. Kò ọba tó mú ọ débi tó dé yẹn o. Ìwọ mú àtìlẹ́yìn ju bẹ́ẹ̀ yẹn Yóò mú ojú bẹ́ẹ̀ yẹn lọ. He will take you far away. tó bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ayé wa. Ìwọ wà started good thank you fún tó ti bẹ̀rẹ̀ ọlọ́run tó kó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere inú ayé mi ìgbàgbọ́ mi sọ̀rọ̀ mọ́ pé pé wo ó parí iṣẹ́ iṣẹ́ tó mú mi dé yìí ní ọ̀dá ọ̀tẹ̀ fẹ́ kó débẹ̀ ṣùgbọ́n orí ọ̀fẹ́ ló dájú orí ọ̀fẹ́ dájú o orí ọ̀fẹ́ dájú orí ọ̀fẹ́ dájú àbò dájú wà nú ayé rẹ sẹ́ ọlọ́run ó máa ṣe ohun ó máa ṣe ohun ṣe ohun ṣe ohun ṣe ohun ṣe ohun ṣe ohun ṣe ohun ṣe ohun ṣe ọlọ́run ṣe ohun ó gbé ọ̀gá ó gbé ọ̀gá ó gbé ọ̀gá ó gbé ọ̀gá ìwọ mẹ́ẹ̀ẹ́dáyà. just say amen because about two days now, people said they can't hear me on that shouts of blessing. So if you can hear me now, just want to make sure everything is working right, you know. Just say amen if you're on shouts of blessing and, and you can hear me now. Um, just say amen. I want to make sure everything is okay. Ẹ̀yin tí a lórí ibi shout of blessing happy echo say Amen. To you about ọdún méjì I've looked at the mo ti rí nǹkan tó but mo fẹ́ sure pé everything is okay you can hear me gbígbé gbogbo olúwa ga Brazil! who holds all the power. ó ní ìyanu àtagbára wa. is the miracle and our power. olódó ti wá. the one that stands by us. ó bá tó ń fẹ́ àwọn tiẹ̀ sílẹ̀. no one ever leaves his own. Onu I will never leave you, never forsake you. Ó ní èmi kò ní fi ọ́ sílẹ̀ àti ìgbà yìí. Kò sí bó ṣe lè bú ń wò táwọn tiẹ̀ ni. He said we know your glory is open. Olúwa mojú bàrẹ̀ ìbá. Ooo. prayer. torí pé lóòótọ́ ó ń ṣe ìyanu ńlá. because truly he does wonderful things. torí pé lóòótọ́ ó ń dára. because truly he does mighty things. ọba tó ń gbọ́ àdúrà. who answers prayer. ẹ̀bẹ̀ rẹ yóò gbọ́ lónìí. he will answer your plea today. yóò fi ìyanu hàn lórí ayé rẹ. he will show miracle for you today. yóò dára rẹ lórí ayé rẹ lórí ayé ọmọ rẹ. bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tó ń gbọ́ àdógbò ọba tí ó dá lóhùn pé sílẹ̀ kò rí níwájú rẹ sẹ́ ọlọ́run ọlọ́run mi ò mọ̀ ṣe é ń yẹ ọ. because worthy of praise. ọba tí ń gbọ́ àdúrà tó dé that he has a year to year. ọba tí ń gbọ́. the one who answers prayer. ọba tí ń dáhùn olódùmarè tí ń gbọ́ àdúrà yìí kàwé bó so. mẹ́kọ̀ọ́ yẹn lágbára yìí. I want to praise this mic. agbọ́dá yín ọlọ́run ìmọ̀lẹ̀ ńlá. olódùmarè bàbá mi àgbà. my God. ọba tó fún mi lórí ọ̀fẹ́ láti tọ̀wọ̀ ọba wájú ọ̀fẹ́ láàárọ̀ yìí. bàtọ́ fún mi lórí ọ̀fẹ́ láti ké pé. owó oh, give me praise to praise. dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fẹsẹ̀. ó ń fi ọpẹ́ rẹ̀ praise. ọpẹ́ ló ń béèrè níwájú ẹ kó tó fi wá. he wants your praise before him. ìyìn ló fẹ́ kó fi fún òun. he wants your praise before him. kó wá lè ṣe ohun tó ń béèrè ọkàn rẹ sí. ọlọ́run mi ó máa ṣe. my God thank you. ẹlẹ́dàá mi ó máa ṣe. ọbàlá mi ó máa ṣe. my saviour thank you. olùtẹ̀ mi ó máa ṣe. olùdáǹdè mi ó máa ṣe. agbára ńlá ipá ńlá ìkàdá lè máa ó sòdó lè mi kú sẹ̀tẹ́ lè mi kú sàkáyàmá. ọlọ́run máa ṣe lórí ayé mi. lórúkọ Jésù Kristi olúwa agbára wa ẹ ká sọ fún ọlọ́run náà bí mo tó ṣe sí ọ olúwa bídì mi ibi tí a ẹ bá sọ pé kò lẹ́ṣẹ̀ lónìí ó ń tan ara rẹ̀ ní o ẹ bá sọ all have and fall short of the standard of God the standard of God ìgbélékè ìgbélékè ọlọ́run. that that no one can meet the, that standard. kò sẹ́ni tó lè tó lè débi òṣùwọ̀n náà. your own righteousness. pẹ̀lú òtítọ́ rẹ òtítọ́ rẹ. but you can meet the righteousness you can meet the standard to through the Jesus Christ. gbọ́ o lè kéde o lè débi òṣùwọ̀n yìí nípa agbára ọlọ́run. and because him that in you. torí ọ̀nà wà ní agbára. do the will and the of God in you. láti ṣe ohun tí ọlọ́run fẹ́. that's Christ Jesus. Jésù náà. but your own righteousness. ó nípa ìmọ̀ òtítọ́ in your own way of thinking tilẹ̀. of working in honest by self. nípa wíwà nínú you can meet the standard of God. as true Christ Jesus. orúkọ Jésù. Lord I've have sinned. olúwa mo sinned against you God. I've sinned against your world. but I come to you. have mercy on me. have mercy upon my life. have mercy upon me. have mercy upon my life. have mercy upon upon me. Have mercy upon my life. Have mercy upon me. Acknowledge my sin before you. Acknowledge my ways before you. Acknowledge who I am before you. I call for mercy this morning. I call for mercy this morning. Have mercy on me. Have mercy upon my children. Have mercy upon my family. Have mercy upon my way. Somebody lift your voice and pray that Lord Jehovah God to have mercy. For the mercy of God to speak concerning you, concerning your life, concerning your family, concerning your children. Pray for the mercy of God. In Jesus' name. Our Lord we pray. Amen. Ẹ ká pe Jésù sẹ́. Let's call Jesus. Ẹ̀ṣẹ̀ mi tí olùfisùnmù láti jẹ mí níyà. My sin that is using against me to punish me. Ẹ ọ̀tá náà ọ̀tá náà ò mú yàn. This enemy does not just catch you anyhow ó máa ń wá nǹkan ni. they look for their mistake. Hmm, ọ̀tá náà sátani ò dédé mú yàn náà o. satan does not catch you like that. Eh, ìkankan máa ń ṣílẹ̀kùn lẹ́ẹ̀ náà. something causes it. oníbèrè fi pè ní olùfisùn. that is why bible call it accuser. oní obèrè pè ní olùfisùn. that is why bible call it eh, accuser. ó ti mọ̀ pé ah, ah, ó máa ń ṣọ́yàn ni. that means he is looking after you. ẹ wo bó ṣe bínú. look at how He got angry. ẹ wo bó ṣe bínú sẹ́ni kejì yẹn. look at how you got angry. kò ah, àkómọ ẹ̀ ní ìdájọ́ ayé ẹ̀. does not have forgiveness. kò dáríjì máa yẹn náà you didn't forgive forgive that kò dáa ó sọ pé kí ni mo lè dárí ìṣùgbọ́n mi mi lè he says that that man says I can forgive but I won't let it. ẹ eh, mo ṣùgbọ́n èmi náà lè gbàgbé. but I will not forget. àgbàgbé rẹ nǹkan nǹkan lè ló wá. that you not forgetting brings another thing. olùkọ́ ọlọ́run gbàgbé tiẹ̀. because God forgot your own. tọ́lọ́run ò bá gbàgbé ẹ̀ṣẹ̀ wa. if God didn't forget our sin. a lè dúró. we won't be standing before you. ìwọ ò lè gbàgbé tiẹ̀ fún ọmọ nìkan. you cannot forget the one of your. mo dáríjì máa ń ṣùgbọ́n mi lè gbàgbé nǹkan ṣe fún mi. you cannot forget but. ọ̀dọ̀ sọ̀kan ẹ̀. but whenever you remember. ọ̀pọ̀lọpọ̀ a tún pè pé yó. some báyìí ò ní gbádùn. that woman that woman will torí nǹkan tó ṣe fún mi ṣùgbọ́n mo ti dárí ṣùgbọ́n mo kàn sọ mi ó kàn dùn mí ni o láti fi gbogbo ẹ̀fà Jésù ẹ o gbogbo tó mú ìyà tó mú ìyà tó mú mi tí mo wà n'òkú yìí. everything that make me to be in this position. ẹ̀mí tó dá mi ló sójú kan yìí. my thing that makes me stagnant. olúwa mo mà bẹ́ẹ̀ dárí jì mí. Lord I know it forgive me. ẹ̀ṣẹ̀ tí ọ̀tá tó tó ṣílẹ̀kùn fún ọ̀tá. this thing that opens doors for the enemy. tó ti wọnú ayé mi wá. make it promise my life. lọ́run tẹ̀ jẹrẹ sẹ́. all things about your blood. olúwa ló tiẹ̀ jẹrẹ. things about your blood. láti dárí àṣírí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ mi mo mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni bàbá ìbínú ẹ̀ṣẹ̀ ni ó èròkèrò inú ọkàn ẹ̀ṣẹ̀ ni àìdáríjọ́yọ́ ní ẹ̀ṣẹ̀ ni mo ti ṣẹ̀ sí ọ olúwa mo ṣẹ̀ sí ọ̀rọ̀ rẹ mo mara mi lónìí ṣàánú fún mi wá ràn mí lọ́wọ́ wá ràn mí lọ́wọ́ láti borí ẹ̀ṣẹ̀ náà olúwa ràn mí lọ́wọ́ láti borí ẹran náà olúwa ràn mí lọ́wọ́ láti borí ẹran yìí to overcome this sickness. Olúwa ràn mí lọ́wọ́. Lord forgive me. Láti borí ìṣe ẹran ara. To overcome flesh. Èrò ẹran ara. The thought of the flesh. Ẹ̀ka kàtà wa lọ́run lánàá gbàdúrà. Òru Jésù. Ìlànà nana mo sọ nítorí mẹ́kẹ́tẹ́lẹ́ wò. Sọ fún Ọlọ́run pé kọ́lọ́run kó ràn lọ́wọ́ ní tó to let go to able to do what God wants to do ẹ porúkọ Jésù ẹ̀mí mọ́ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí gbogbo àṣírí ní èmi gbogbo níwájú ìwọ Ọlọ́run all our sin before you all our righteousness before you in any areas we have fall short of your glory ìkàtà gbogbo èrò tí ò ń ṣe ti wọ Ọlọ́run gbogbo ìwà tí ò ń ṣe ti Ọlọ́run mo mọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run dáríjì mi fi àánú gbà mí lónìí Olúwa ṣàánú fún mi ayé mi jẹ́ ráàánú gbà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá ẹ sọ fún ọlọ́run olúwa àánú rẹ kò tọ̀ wá o ó yà ṣàánú fún mi olóṣàánú fẹ́ni tó ṣàánú fún àwọn tí ó ra àánú gbà nù ayé nínú àwọn tó fi àánú gbà nù nínú àánú tó ẹni tó fi àánú gbé ọ̀rọ̀ ayé wọn whom you are going to have mercy on. orúkọ Jésù jẹ. call upon the name of Jesus wherever every are. Olúwa fi àánú gbà have your mercy to save my life. Olúwa fi yé mi. Lord use your mercy to save my life. Olúwa fi ọ̀nà mi. use your mercy to save my journey. Olúwa fi ilé mi. use your mercy to save my household. ẹ má ṣàánú fún mi. every spirit have mercy upon me. wọ́n tó ṣàánú fún Dáfídì. you that have mercy upon David. Olúwa ṣàánú fún mi. Lord have mercy upon me. wọ́n tó ṣàánú fún Mósè. you that have mercy to Lord. Olúwa ṣàánú fún mi. have mercy upon me. wọ́n tó ṣàánú fún Áárónì. you that have mercy on me. Olúwa ṣàánú fún mi. have mercy upon me. ayé mi lórí àánú gbà. my life let it life with sickness. nínú àdúrà ayé mi dúró àánú gbà nínú àdúrà ayé ọmọ mi dúró àánú gbà lórí ọ̀rọ̀ mi fi àánú fún olúwa fi àánú fún lórí ọ̀rọ̀ ayé mi ṣàánú fún lórí ọ̀rọ̀ iṣẹ́ yẹn ṣàánú fún lórí ọ̀rọ̀ ọmọ yẹn ṣàánú fún lórí ọ̀rọ̀ ìgbédìde mi oh, ṣàánú fún láti olúwa ṣàánú fún mi ẹ̀pẹ́ orúkọ Jésù mi tẹ̀ olúwa ṣàánú fún mi o màkà ìmẹ̀sí rẹ̀ ọba náà lánàá gbàdúrà sọ fún Jésù kó ṣàánú of Jesus to have mercy upon you. I have come to ask for mercy. I have called you for mercy. Bartolomeu. Like Bartolomeu. Bartolomeu pé Jésù. He called Jesus. Ó ní Jésù. Jesus. Ọmọ Dáfídì. Ṣàánú fún ayé mi. Kò sì ṣàánú fún Dáfídì Bartolomeu. Olúwa ṣàánú fún mi lónìí. Wọ́n tó ṣàánú fún Bartolomeu. Ṣàánú fún mi lónìí. Wọ́n tó ṣàánú fún Bartolomeu. Ṣàánú fún ayé mi lónìí. Wọ́n tó ṣàánú fún Bartolomeu. Ṣàánú fún ayé mi lónìí àlọ́kọ̀jà ló ń bá mi lọ́wọ́ ṣàánú ayé mi ọlọ́run lanu gbàdúrà orúkọ jésù ọtọ́ ṣàánú fún bàtí ló léwu kó ṣàánú fún ọ ìta lórí ẹ̀ máa wọ́n bá àwọn ṣàtá yàrá ó mà tẹsẹ̀ dúró torí tiẹ̀ ó mà gbọ́ gbé ẹkú ẹ̀ lọ́jọ́ yẹn ẹ pé orúkọ jésù náà wà láàyè lọ́wọ́lọ́wọ́ yìí jésù náà wà láàyè lọ́wọ́lọ́wọ́ yìí jésù náà wà láàyè lọ́wọ́lọ́wọ́ yìí fún ìgbédìde àtàṣe orí ayé rẹ sẹ́ fún ọ̀nà àbáyọ ògo rẹ sẹ́ ẹ fi orúkọ Jésù mòtòrì mẹtòrì mẹsẹtẹlẹ mọgbọ pàmò tàtà bàtọni mẹbọrì mẹtútòrì mẹsẹkẹrẹ mọgbọ pèrè kòtòlì yẹkẹlẹ àbá àbálàlá ló gbàdúrà Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi lórí ọmọ mi ṣàánú fún mi lórí àgọ́ ara mi ṣàánú fún mi ẹ pé orú àánú ni àánú ni àánú ni àánú ni àkùsẹ́ tí ó mú fún àánú ni ikongogo gàdàgàdàgàdà rọdàgídẹgàdàgbò sọ́ńtòrí lẹ́kẹ̀tẹ̀ wúwa wúwa lórúkọ Jésù Kristi Olúwa wá olùgbàdúrà ẹlẹ́kẹ̀ẹ́. I want you to pray this prayer pé Jésù sẹ́. call upon the name of Jesus. àní Jésù Jesus the son of David. have mercy upon my life. this is what mercy is. what you are supposed to be punished for. You forgot, forgot it. that is what mercy is. when you request for mercy. àánú mi pé wọ́n tó wọ́n deserve kí o. mercy means you deserve it. ó ó ó ó yẹ kó jẹ ọ́ yà. supposed to punish you. ṣùgbọ́n ibi tá à bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. but where mercy happens. a fojú fò you will forget about it. lórí pé ọlọ́run ọlọ́run àánú ni. and remember that God is God of mercy. ògbọ́n bẹ̀rẹ̀ wọn àánú lòun. he is God of mercy. ee wọ́n kò pè fún àánú yẹn I want you to call him for that mercy. kó lè fojú fò àṣírí rẹ lórí. so that he can forgive your mercy. kó lè kó lè mú ayé rẹ kó lè kó lè fún ẹ ní ohun tó tọ́ sí ẹ láyé. so that I can give you what belongs to you. àánú ló máa ń gba ayé ẹni o. it is mercy that saves. ibi tí àánú ọlọ́run bá kò sẹ́ni ó máa mú ọlọ́run tó bá ṣàánú fún ọ. it's not tàlẹ́ ní ọ̀tún fẹ́ bí ọlọ́run tó ṣe fún ẹ. who wants to ask God whatever he does for you. tàbí tàbí lọ́bì lọ́wọ́ jóòbù. ask from Job. nàti jóòbù bẹ̀rẹ̀ sí fẹ́ràn pé àwọn olùkọ́ òun ṣe dé gángan gángan à ó sọ pé ọlọ́run sọ pé lóòótọ́ àwọn ọ̀rẹ́ lè máa sọ̀rọ̀ burúkú pa ẹ pé òun support kan tó ṣùgbọ́n ìwọ náà ò ń níbo lo wà nígbà tó ń dá ayé. God asked Job that though your enemy your friend may be saying something else but where were you when I created the world. ó sọ fún so pẹ̀lú gbogbo ìyà tó jẹ́ òun rò kókó ń bá present ara wa náà má má má má má dóńgò díẹ̀ ní mẹ́kọ̀ọ́ sọ òun ni Ọlọ́run ó sì gbẹ̀ngbà tó ń dáhùn gbogbo. God said and God you were not there when I created. so I dare not to question him. kò sí ẹni tó lè bí léèrè. ẹ eh, so kò sí tó ṣẹlẹ̀ sí ẹ nígbà tó abẹ́ Olúwa bàbá yé mi ṣe wáyé báyìí. Hmm kò sẹ́ni tí ó mu sí. no one can question God whatever he does. àwọn kan ti kú lánàá báyìí. some already died yesterday. ta ló fẹ́ mú Ọlọ́run sí. who wants to ta ló fẹ́ mú ọlọ́run sí. iye ọ̀sẹ̀ pàpọ̀ oṣù ọlọ́run mọ́. oṣù ah, ọlọ́run mọ́ tó ń tó ṣe ọlọ́run ni ìwọ ló fi jẹ́. ìwọ kọ́ ló fi jẹ́ ọlọ́run. àánú ni mo béèrè fún. ọlọ́run yóò sọ yóò sọ àwọn èèyàn sọ́run àpáàdé o. ta ló fẹ́ mú ọlọ́run sí. ta ló fẹ́ bá ta ni ta lama ta ta ta lè níwájú ọlọ́run yìí. èèyàn tẹ́ pé ẹ̀mí inú ẹ̀ inú ẹ̀ lẹ̀mí ẹ̀ yóò inú ẹ̀ lẹ̀mí ẹ̀ yóò kà jáde. ó ju ó ju ọ lọ. ó yá béèrè fún àánú yẹn. ọlọ́run àánú rẹ ni kó o rò. lórí ayé mi àánú rẹ ni kó o rò. lórí ayé ọmọ mi àánú rẹ ni kó o rò. lórí àti mo jẹ ìṣàánú mi. lórí àti mo ti ń béèrè olúwa ṣàánú mi. ó dúpẹ́ tí mo ti wà lánàá olúwa ṣàánú mi. olúwa mi mọ̀ mi bàjẹ́ ṣé máa ṣàánú mi. olúwa mi tí màá fọ̀rọ̀ ayé mi lọ mọ́ olúwa ó ti sún mi ṣàánú mi olúwa ìyà ń jẹ mí ṣàánú mi sọ fún mi sóòrò olú àwọn èèyàn ṣe èrí ẹ̀mí ṣàánú mi olú àwọn èèyàn béèrè pé báwo tèmi ṣe jẹ́ báyìí o ṣàánú mi ah, ah, olúwa ṣàánú ayé mi sẹ́ o bá béèrè fún àánú kí tí ẹ má bàa gbé pé Jésù yẹ kó ṣàánú fún olúwa ṣàánú lórí iṣẹ́ mi fi àánú bá mi wò fi àánú bá mi ṣe bá yanjú rẹ̀ fún mi bá gbé tèmi lé mi ọwọ́ àbúrò orúkọ Jésù olúwa ṣàánú ayé mi sẹ́ èmi náà fẹ́ borí ogun yìí èmi náà fẹ́ ṣe èmi náà fẹ́ jẹ́ èèyàn mi ìgbúrọ̀ gbé ayé lásán tèmi ògbúrọ̀ gbé àwùjọ àwọn èèyàn sẹ́ láàrin àwọn ọmọ àyà tèmi ògbúrọ̀ rẹ yín àwọn àmì ògbúrọ̀ jìyà ìyà ògbúrọ̀ jù lánàá ayé mi sẹ́ ọmọlẹ́nu lánàá gbàdúrà orúkọ jẹ́. Jésù. name of Jesus. Ọlọ́run ṣàánú fún mi. Mo gbẹ̀tọ́ mi lé mi lọ́wọ́. Gbogbo alágbà tí bá mi dùn ẹ̀tọ́ mi. Gbogbo alágbà tí dùn ẹ̀tọ́ mi dùn mí. Olúwa fẹ́ àlùfẹ́jà mi lónìí olúwa fàánú kó mi olúwa fàánú mú mi jáde dúà dúà lórúkọ jésù kristi olúwa wa ìgbésẹ̀ pé blessed is the man that God not put the iniquity in him. bíbélì sọ wípé eh, eh, àbùkù ni fún ẹnì náà sọ kò ka ẹ̀ṣẹ̀ sí lọ́run. Eh, ó tilẹ̀ ẹ̀ṣẹ̀ ó lẹ́lẹ́ṣẹ̀ ní ọlọ́run ókè. God knows the sinner but he didn't count it against him. Bí ẹ̀ṣẹ̀ ló dá ṣùgbọ́n iye tó ti jẹ́ níyà àgbà máa ṣàánú. He said I will have mercy. Ó ní ìbùkún lẹ́nu náà. He said blessed is the man who God counted nothing against. Kí o kàṣẹ sí lọ́rùn. Ọ̀pọ̀ tàbí Ọlọ́run lè kàṣẹ sẹ́lẹ̀ mi lọ́rùn. Dàbí God can count that sin against you. Ta ló fẹ́ mú Ọlọ́run? Who wants to take. I want you to have that talk pé Ọlọ́run ju èèyàn lọ. Have that thought that God is greater than you ó ṣe kó ṣe kò ṣe dáadáa kò sẹ́ni tó tó. that was good or bad nobody can charge him against charge that against him. ìwọ erùpẹ̀ níwájú ẹ̀ la jẹ́. you are just stand before him. Sátánì nìkan lè lúwájú Ọlọ́run kó dalẹ́jọ́. and Satan God no can even go to God and charge him. Eh, kò sẹ́ni tó máa mú un lọ. nobody there taking take that. ìgbà tó ṣe tó ó wọ̀ tó wò sí he look alike. ó kò tó dàbí òun. there no one like me. ó wá búra nípa ara rẹ̀. he now he swear by himself. swear by himself. Eh, ó ó búra fún ara rẹ̀. he swear by himself. kò kò fi igi búra ọlọ́run. he cannot swear by something else. nínú bíbélì mi nínú àwọn ìwé mi ti fi ara igi búra ọlọ́run fi òṣùpá búra náà kò ọlọ́run ó búra nípa ara rẹ̀. God swore by himself. because gbogbo nǹkan kéré sí. because everything is small as we. owó kò sẹ́ńkẹ́ mọ́. it looks up no one. búra nípa ara rẹ̀. he now swore by himself. ẹ o pípẹ́ dàdí this is what I will do. pé ìjọba yìí máa ṣe. lórúkọ Jésù ayé rẹ yóò rí àánú gbà. in your life receives mercy. mo gbàdúrà lónìí. I pray today. níbi tí ayé rẹ wá ti ń wà àánú. where your life is looking for mercy. bẹ́ẹ̀ bí tó yẹ kó o ti ayé fọ̀ ọ́ lè. where you want to have a road that. ibi tó yẹ kó rò kó ti kọjá táyé sọ pé o rè kọjá bẹ̀. where you want to have moved past. ibi tó sọ pé o yẹ kó ti dé táyé kó o ní ibẹ̀. mo bí tó yẹ kó o ti wà tí ń tà tó ní táyé kó o ní ibẹ̀. mo gbàdúrà ní orúkọ Jésù ti Násárẹ́tì àánú kó gbé ọ ní abẹ́rẹ́ àánú kó wá tiẹ̀ rí àánú kó ṣe tiẹ̀ fún ọ àánú kó dẹ̀ rẹ padà. àánú ọlọ́run kò tọ̀ wọ́. olúwa kò fi àánú wọ ọ̀rọ̀ rẹ lónìí. ẹ pé orúkọ jésù. ọlọ́run àánú ṣàánú fún mi. ọlọ́run àánú ṣàánú fún mi. ọlọ́run àánú ṣàánú lórí ilé mi. ọlọ́run àánú ṣàánú lórí ayé àwọn ọmọ mi. ọmọ mi ń fẹ́ Lọ́wọ́ mi wò ó sàn Ọmọ mi ń fẹ́ àjẹ́ mi. Lẹ́kọ̀ọ́ ṣàṣeyọrí mi to succeed. ọkọ mi ń bá àwọn yẹn mo fẹ́ kó dìde kó bẹ̀ ṣe rere ayé tèmi náà fẹ́ àlọ́rẹ̀ yìí láwùjọ ẹ fi orúkọ Jésù olúwa ṣàlàyé mi olúwa ṣàlórí iṣẹ́ mi olúwa ṣàlórí ọ̀nà mi olúwa fi àánú táyé mi wá kó dẹ́ mi padà fún mi kó gbà mí lọ́wọ́ gbọ́n nínú mo gbà lọ́wọ́ wọlé nígbà mo wọlé ní mọ́ndẹ́ẹ̀lì ẹ̀pọ̀ orúkọ jésù àánú rẹ ni mo fẹ́ dùwà dùwà lórúkọ jésù olúwa wá ayé yìí kó rà ànúgbà ayé yín kó rí àánú gbà. your life receives mercy. níbi tẹ́tí wà nù eré àánú gbà. whenever you are looking for mercy may you be blessed. gbàdúrà lórúkọ Jésù Kristi olúwa wa. amen. bẹ́ẹ̀ gbàdúrà. I want someone to pray. torí pé àdúrà yìí mo gbọ́ ohùn because I heard that voice olúwa gba gbogbo iṣẹ́ òkùnkùn jẹ́ ọmọ ayé mi. God destroy every evil, evil act in my life. gbogbo iṣẹ́ kí iṣẹ́ tí ọ̀tá ti ṣe. every strange act done by the enemy. iṣẹ́ tí ọ̀tá ṣe nínú ayé mi. every strange ṣé eh, that eh, done by me. olú mú ayé ẹni ẹlòmíì dúró síbi tó wà. make some people like to remain stagnant. èyí ò jẹ́ kí ayé ẹni rí àná. that is why some people's life na not easy place. gbogbo iṣẹ́ gbogbo iṣẹ́ gbogbo àìpàdà gbogbo ẹ gbogbo nǹkan ti ṣe lórí ọ̀rọ̀ mi. everything done against my life. gbogbo àbàjẹ́ lórí. Father destroy them today. gbogbo tó ti ṣe nínú ilé everything done against my head. gbogbo ti ṣe nínú ọ̀ràn mi. everything done against my head. gbogbo tó ṣe nínú ayé àwọn ọmọ mi. everything done against the life of my children. olùwàbà iṣẹ́ náà kiri. ó lè sọ jésù olúwa bá iṣẹ́ òkùnkùn jẹ́nu ayé mi orúkọ jésù olúwa bá iṣẹ́ òkùnkùn jẹ́nu lé mi ẹ̀kọ́ orúkọ jésù gbogbo iṣẹ́ òkùnkùn gbogbo iṣẹ́ àtọ̀nú àánú ayé mi lọ́nà mi ní orí ètò dá dúró sí ojú kan yìí ètò yẹ kí ayé mi lò gbogbo iṣẹ́ òkùnkùn ayé mi ìta ayé ìmọ́lẹ̀ ìtafẹ́ sínú afẹ́fẹ́ o ní orúkọ ìta sọ ìta sọ sínú ọ̀ràn mi ètò iṣẹ́ náà ayé mi gbogbo iṣẹ́ òkùnkùn ní orúkọ Jésù Olúwa bá gbogbo iṣẹ́ òkùnkùn jẹ́ mọ́nà pé Jésù mi ló wà gbogbo iṣẹ́ ọ̀tá tó ń bàjẹ́ lórí rẹ̀ gbogbo tó ọ̀tá fi ṣe lórí ọ̀rọ̀ mi Olúwa bàjẹ́ Olúwa ayé wa lónìí ní orúkọ Jésù. Jésù gbogbo iṣẹ́ òkùnkùn olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ gbogbo àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá Olúwa sọ gbogbo iṣẹ́ òkùnkùn di asán. Father turn every heart of people to bend my life. Olúwa sọ gbogbo iṣẹ́ òkùnkùn di asán nínú ìrìn àjò mi. Turn every heart of people to bend the life of my life. Kí ni iṣẹ́ òkùnkùn? What are the evil acts? Iṣẹ́ òkùnkùn jẹ́ kéèyàn ní àṣeyọrí. He doesn't want one he doesn't make one Iṣẹ́ òkùnkùn fẹ́ kí ọkàn ayé ẹni balẹ̀. He doesn't want one to be comfortable in life. Iṣẹ́ He doesn't want to see God as God. Iṣẹ́ òkùnkùn People makes your life to be better. when that problem is destroyed. Àwọn ogun problem has to overcome the fault. tí ogun Yorùbá ṣẹ̀yìn àwa lójú kan. if not we be stagnant. àwọn ogun kan láti kó ònú ayé ẹni. some problems have to live once. side. kílẹ̀ tó débi tó yẹ kó dé. before gets to where you want. yóò gbàdúrà nìyẹn. that's when why you dey do it. olúwa pa gbogbo iṣẹ́ òkùnkùn jẹ. not sure every evil at my life. gbogbo tí ọ̀tá ti ṣe lórí ọ̀rọ̀ mi. every act of ti ṣe lórí ayé mi. except when you don't have glory. àfẹ́ntí ò bá ní except if you don't have glory. àfẹ́ntọ́ bá ti lo except if you want glory. ó kò jẹ́ nǹkan má kò lè jẹ́ èèyàn òkú ní dead man walking ọ̀pọ̀lọpọ̀ dead man walking ni some people are dead man dead man work. finito wọ́n ti finish wọn. some people's life are finished already. wọ́n ti wọ́n ọkùnrin wọn tó lọ street ìrànlọ́gbẹ́ eh, ilé ìkàlà wọ́n ti lọ ògùn ẹ̀ wọ́n ti pa àfúkà ògùn ilé. some people's life are sure already. àfi ọ̀run bá revive ògùn yẹn padà. except when that life is. àwọn ẹ̀wọ̀n eh, sábà nípa ilé ìmọ̀ ti finish ẹ̀kú sínú tó ti jẹ́ kọ̀fílẹ̀ kó fún ní kò ní pẹ́ lọ akọ̀ṣe lábàrà bá yé àgbà tó ti sùn. some people's life ayé Jésù ṣe. you are supposed to know the life of Jesus. kórógùn ẹ̀ ló fi dìde máa. because he saw the glory in the life of Jesus. ó ní àwọn rí ìràwọ̀ kan tán. he said we saw one well, we saw one uh, glory shining. kí ni kí lọ́dún sọ pé òun fẹ́ lu oògùn yẹn pa. ẹ̀ gbà star to move to to to darkness. and you turn that star to darkness. bẹ́ẹ̀ ni ayé yẹn náà. likewise your glory. wọ́n ti rí pé wọ́n lu àgbẹ̀ dìde. they have seen that this is are the one that ọmọ tó bá bí ọmọ náà ni yóò fọ lọ́wọ́ sókè. they have seen that the children you have will wọ́n ti pé tó bá lọ́kọ̀ ọkọ náà ni ó gbọ̀n yàrá ayé rẹ̀ sẹ́yìn. they have seen that the one that will help is your husband. wọ́n ti pé tó bá ìrìn àjò yẹn ni yóò mú èrè rẹ̀ wá bá ayé rẹ̀. that journey will surely bring think of good. Wọ́n náà kí ọ̀tá gbógun dìde. Ìwọ́n náà ò ní gbà wọn lò ní fàyè lẹ́la wọn lọ képe ọlọ́run kó o gbèjà orúkọ pè ọ́ níjà àní ẹgbẹ́ orúkọ jésù gbogbo iṣẹ́ ọ̀tá ní ayé mi gbogbo iṣẹ́ ọ̀tá ní wàhálà mi gbogbo iṣẹ́ ọ̀tá ní ìyàtọ̀ mi gbogbo iṣẹ́ ọ̀tá ní olé mi ẹ̀yin ogun òun bá mi sọ́dẹ̀ ẹ̀yin ogun òun bá mi bàjẹ́ gbogbo iṣẹ́ òkú kó dá sí oyè oyè ọ̀nà orúkọ jésù. Mateli na bomba ruso tole ketele makayaba. Ribadoli me goson toli me keragaba. Batoli ba ruson toli me keragaba. oru Jésù mi tó wà ṣe gbogbo sí òkùnkùn ní ayé mi. Ní orúkọ Jésù kò di asán. Gbogbo sí òkùnkùn ní ọ̀nà mi. Ní orúkọ Jésù kò di asán. Gbogbo sí òkùnkùn ní ìrìn àjò mi. Àbọ̀lọ́ pé Jésù mi tó wà ṣe. Olúwa sọ di asán. Ẹ̀yin ogun ọ̀run ẹ bá mi bàjẹ́ gbogbo tí wọ́n ti ṣe lórí lórí ìrìn àjò mi tó fi wà lù yẹn tó ò tí ì rí nǹkan tọ́ka sí láti ogún ọdún tó ti wà ń bẹ̀ èyí tó fi wà ní ọkọ yẹn èyí tó fi gbádùn ní ọkọ ní orúkọ Jésù gbúà gbúà lórúkọ Jésù Kristi Olúwa wá ẹnìkan gbàdúrà mi ṣe ogun anilára Olúwa mi ṣe ogun aninilára Olúwa bá mi ṣe ogun aninilára ẹni tó ní ọ lára agbára uh, inú ayé dáfídì ni inú ayé dáfídì wà sọ́ọ̀lù ó ní dáfídì lára you go and look at many psalms at one point he is tired of the battle olúwa gbà lọ́wọ́ ogun tó jù mí lọ he pray before the lord that lord jehovah go deliver him from the battle that is bigger than him from from one place simbolo sasọ ó tún sá lọ sọ́dọ̀ àwọn ọ̀tá ẹ̀ ní ní filistini <coughs> dáfídì tún sá lọ sọ́dọ̀ filistini níbi tí ogun aniládélé àwọn ọ̀tá rẹ̀ ó tún lọ fi ṣe nǹkan pàtó tó fẹ́ mú fẹ́ lọ ó wà iye ó tó mú àwọn èèyàn ó pa wọ́n níbẹ̀ nísọ̀rọ̀ tó nílara oṣù oṣù go and look at many psalms he wrote about it I was tired about the battle of his life from one place to another ogun tí èèyàn fi ogun fifteen years jà David was anointed at the age of fifteen years to be the king of Israel kò jẹ́ ọba yẹn at the age of thirty wá wo ogun tó ogun fifteen years kò ṣe ogun ogun tó fẹ́ pa ni o táwọn èèyàn ń lè pa ó ti wà bí ó yẹ ó yẹ ó yẹ lọ́ọ́ mú dáfídì ti wà bí ó ti gbọ́ àwọn tẹ débìdì sí ẹ̀ wọ́n ti dìde wọ́n ti wọ́n ti lọ àtúkò mbẹ́ àtúkò ó wà bí o ẹ̀ ṣùgbọ́n ogun tí ò ṣe ogun tí ò ṣe lù pa sọ́ọ̀lù ò ṣe pa ó ní àmì róró ọlọ́run ni kò ṣe kò mú un lè bẹ lórí bẹ́ẹ̀ yẹn ẹ̀ bẹ́ẹ̀ ni ogun tó ń jẹ ẹlòmíì gangan ogun ẹ̀jẹ̀ ni ẹlòmíì ọmọ ẹ̀ ń ṣe ọlọ́run gbà tí n bá pa ọmọ inú ẹ̀gbẹ́ ò ní dùn ọ̀pọ̀lọpọ̀ ò ń béèrè pé ọlọ́run bá mi ṣe ogun ọlọ́run pé òun tó wà ń di ọ̀rọ̀ rẹ tó bá tó ń bá ṣe fún ẹ bó ṣe rò ó inú wọn gan ò ní dùn ẹni tí màmá rẹ̀ ń ṣe tàbí bàbá rẹ̀ ń do ayé ẹ̀ mọ́lẹ̀ mọ́ àwọn that's the world we are in the world of wickedness bàbá òkè à lè fọmọ ṣòwò ọmọ gan fẹ́ lò yá hallelujah ogun ẹ̀ ò gbọ́ ìfẹ́ rẹ̀ gángan kó pátá lọ hallelujah ọkọ̀ gan kò kí ni kò lè ṣe hell, the wicked world, the wicked heart, the heart full of wickedness. Bíbélì sọ pé ọkàn ènìyàn burú jáì ẹ̀dùn mẹ́rin rẹ̀ yọ rímú yẹn ní ọkàn ènìyàn burú jáì ó kan ló ọlọ́run gangan pé ta ló lè mọ̀ ẹni tó máa bá rẹ̀ rìn ẹni tó bá ah, eh, eh, ẹni kan sọ fẹ́ níjọ́ kan ẹnìkan wá gbàdúrà jọ kan bó ṣe mú ẹni yẹn wọlé ah, mo wọ ẹni mú ìtàlẹ́ni yìí ó lóore òní ọ̀rọ̀ ṣe sọ ìgbà wà dákẹ́ ni gbogbo oní gbogbo nǹkan ló bá fojú rí ló máa sọ pé tẹ̀lé ṣé kí ni àfi tó bá tẹ̀mí inú dáadáa nìkan ni olùkọ́ tó kùn máa máa wù mí nǹkan mi hallelujah kò ṣe gbogbo èèyàn sọ àfi tó ọlọ́ọ̀bá ní sọ àfi nìkan ló kù máa bọ̀ nǹkan mi wà kàdà kí n wò ẹ sọ pé tẹ́ rí ẹ má wọrí ọlọ́run lọ́wọ́ náà ni kò ṣeé sọ tálẹ́lẹ́yìí mi ni ọ̀rẹ́ yín kẹ kí ló dé stephen ń béèrè mo kàn ní kí n béèrè náà ni ní kí n béèrè náà ni ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ bí ọkàn yẹn burú jáì ta ló lè mọ̀ ẹ pé orúkọ jésù olúwa gbà mí lọ́wọ́ anínilára gbogbo tó ní mi lára gbogbo agbá tó ní mi lára olúwa gbà mí lọ́wọ́ ogun lára olúwa gbà mí lọ́wọ́ ogun anínilára ẹni tó ń nà ọmọ mi lára tó fẹ́ kí n fọ́ kó fẹ́ kó gbórílẹ̀ èdè yẹn kó fi ṣe eré mẹ́rin olúwa gbà mí lọ́wọ́ ogun anilára ní orúkọ jésù olúwa gbà mí lọ́wọ́ ogun anilára ẹ pe orúkọ jésù dáadáa olúwa gbà mí lọ́wọ́ ogun anilára ní orúkọ jésù olúwa gbà mí lọ́wọ́ anilára ẹ tó ní alára ogun pàkànsí kan ẹ pe orúkọ jésù olúwa gbà mí lọ́wọ́ ogun anilára ẹ sọ fún jésù dàbọ̀ ṣù báyìí ìkàtà yaba kó sóńtó yaba lọ́wọ́ ogun anilára ẹ tó ní ògbó mi lára ẹni tó ní ìrìn àjò mi rà ẹni ní iṣẹ́ mi rà orúkọ Jésù somebody lord god should set free sọ fún Ọlọ́run Olúwa gbà lọ́wọ́ anára ogun alẹ́ ni má dẹ̀yìn tó lóun ò dẹ̀yìn ogun tó forílẹ̀-èdè fún èyí tó ti fẹ́ kó gbádùn mi tó tún wà yẹn ní orúkọ Jésù ogun tó fi lé ọkọ lẹ̀ fún èyí tó fẹ́ kó tún gbádùn ayé mọ́ ní orúkọ Jésù ẹ̀pọ̀ orúkọ Jésù ogun tó fi jọ́lẹ̀ fún èyí lóun ò ní pàlẹ́yìn rẹ ó yá ó yá ó yá ó yá ó yá ogun tó lóun ò ní bá wọn ṣe ètò sá fún wọn títí táwọn ò ní padà ẹ fi orúkọ Jésù Olúwa gbà mí lọ́wọ́ ogun anilára ogun tó ní àgọ́ ara mi lára ogun tó ní ògo mi lára ogun tó ní iṣẹ́ somebody pray ẹ fi orúkọ Jésù sẹ́ Olúwa gbà mí Olúwa gbà mí Olúwa gbà mí Olúwa gbà mí lọ́wọ́ ogun anilára ní orúkọ Jésù lọ́wọ́ tó ní ayé mi lára èyí tó ní ẹ tó ní mi lára lójú àlá èyí tó ní àgọ́ mi lára èyí tó ní iṣẹ́ mi lára èyí tó ní ìdáwọ́lé mi lára ẹ pe orúkọ Jésù Olúwa gbà mí somebody pray ask the Lord to deliver you ask the Lord to set you free from that power from that spirit in the name of Jesus in Jesus name our Lord we pray bíbélì ò sọ pé ogun ò sí ṣùgbọ́n ó ní kó máa wo ogun ni kó wò ó ní èmi ò rí bíbélì o from Genesis to Revelation tó sọ pé ogun ò sí even though at the book of Revelation he say we dey own àwọn eléyìí àwọn tó ṣẹ́gun ni àdéhùn oh, ó hallelujah kò sọ pé agbára kan ò sí kò sọ pé Sátánì ò lágbára o he warned you to be careful to be vigilant of him is roaming like a wounded lion seeking that mean kò ṣe gbogbo èèyàn ló lè pa ó máa ń ṣọ́yọ̀ ẹ̀ tó lè pa ni kò ṣe gbogbo èèyàn ní Sátánì lè pa seeking, when you are seeking, I mean, it's not everybody. You know, he's looking for hmm, Eli, Eli, Eli Mulimu. Ah, eh, he's seeking, seeking opportunity. He's looking for loophole you know, to get his prey. Hallelujah. Bẹ́ẹ̀ni sọ pé ogun ò sí, ogun wà, kò kàn ní kó gbẹ́kẹ̀lé kó owó ogun ní kó wò ó ju ogun lọ ni. Kò sọ pé ogun ò sí o, kò nínú ayé yìí ẹ rí ìpọ́njú ṣùgbọ́n ẹ̀dúdúká ọkọ̀ gbẹdúgbẹdú ló fi rí ìpọ́njú tiẹ̀ <laughs> ẹlòmíì ogun ìpọ́njú physically ogun ọmọ Jésù ẹlẹ́ ẹ̀wọ̀n ọmọ òsìgbà Jésù ayé ẹ̀ the law of battles ẹlòmíì spirit there is a spiritual battle ìjà ẹ̀mí wà i'm not i'm not i'm not sọ pé ìjà ẹ̀mí ò sí o i'm not denying that i know that ìjà ẹ̀mí wà ẹgbẹ́ ogun ẹ̀ sátán ẹ̀ demonic power àwọn alágbára ayé yìí bíbélì sọ nípa àwọn alágbára ayé yìí the wickedness in high places àwọn ibi òkúta ayé yìí àwọn ẹ ó sọ nípa wọn torí àwọn fallen angels tí ọlọ́run lé jáde sínú ayé ọlọ́run lé wọn jáde and there are millions tí ìkan five thousand bá lè mú ẹnìkan mọ́lẹ̀ ìbárakùnrin agárádà rẹ ó mú kó ní èèyàn ó mú kó láwùjọ àwọn èèyàn ó sọ ayé ẹ̀ di yẹpẹrẹ ẹni tó gbé láwùjọ èèyàn wá dé tó gbé ìwọ wọ́n á dè wọ́n tún dè mọ́lẹ̀ kò ṣe okùn ṣe dè mọ́ but Jésù pàdé ẹ̀ ó ní we are legions and a legion soldier is five thousand to six thousand we are legion legion six in life of one person ẹ̀mú ó ti ó ti ó ti da ayé ẹ̀rú ó ti ba ayé ẹ̀jẹ̀ ayé yẹn ò lè gbé mọ́ àgbà pàdé Jésù ẹ fi orúkọ Jésù gbogbo agbára ní lára gbogbo tó ní mi lára ètò ìfẹ́ kí n rọ́mọ bí gbogbo tó ní mi lára èyí tí ò fẹ́ kí ní ìwé gbé mi ẹgbà wọ́n fà wọn yàgbọ́ tó bá ti kan tiẹ̀ wọ́n ló ti wọ̀ gbogbo agbára tó ní mi lára tó ní ìrìn àjò mi lára ọlọ́run ṣe ogun yẹn fún mi lónìí má wò mìíràn pẹ̀lú ogun yẹn mọ́ olú ọlọ́run alàyè má wò mìíràn pẹ̀lú ogun yẹn mọ́ bá mi ṣe ogun tó ní mi lára gbogbo ogun tó ní mi lára gbogbo ogun á ní mi lára gbogbo táyé ti ní mi lára tí kàtàlì máa wò sàtà gbogbo tó rọrùn fún àwọn èèyàn láti ní ìyọ̀n ìyè ọ̀tọ̀ ìdá make it difficult for you gbogbo táwọn èèyàn dé tí wọ́n kọjá ó wá dìgbà tí wọ́n wá kọjá wá di kọ̀rọ̀ mìíràn ẹbí orúkọ Jésù gbogbo àgbà tó ní mi lára ogun Olúwa ṣe ogun tó ní ayé mi lára Olúwa bá mi ṣe ogun tó ní iṣẹ́ mi Somebody pray so you can have total liberty. Somebody lift your voice, you can be free from the battle. Olúwàgbà lọ́wọ́ agbára tó ń ní mi lára. Gbogbo tó wà láyìíká mi àtàyídà mi. Ètò níṣẹ́ mi lára. Ètò ní ayé ọmọ mi lára. Ètò nílé mi lára. Ẹbí orúkọ Jésù. Olúwa fún mi ní ìṣe dúà dúà lórúkọ Jésù Kristi. Olúwa the Bible warn us and give us the warning. Do not be ignorant of the verses of the devil ó ní ká má ṣe jẹ́ òpè ẹni tí ò lóye nípa ohun tí sátani ṣe máa ń ṣe ọ̀nà tó máa ń gbà ọ̀pọ̀lọpọ̀ sátani ti ba ayé ẹ̀ jẹ́ nípa it's just natural èmi nìkan kọ́ ló ń ṣe ó ṣe kó náà àwọn tó ń ṣe ó ṣe kó ń ṣe wá kàwọ́ mọ́ wọn. devil is a son that you know play plays game he want us to think think there's nothing natural I believe there's nothing natural. It's something control the affairs of man. Whether God, yes, God control that. So there's no natural. And I don't see that, oh, money lock, money lock. There's nothing like luck. My step was ordered. That's my faith. Money lock, gun. No, money lock. All on that step, because there's nothing up I receive except being given to me ọlọ́run ò sí ní ọ̀rọ̀ rẹ̀ díẹ̀ ni bàbá ẹ̀ ṣe mọ̀ pé nǹkan dé hallelujah tí ẹ bá ṣe mú ọlọ́run ò ní ọ̀rọ̀ rẹ̀ ó lè má tètè jáde ó lè má tètè jáde ọlọ́run ìjì ẹ̀ṣẹ̀ lè má tètè farahàn pé kó yẹn lè máa kọ̀ntínú náà parun yẹn nígbà pé ọlọ́run kí lọ́run ṣe fún mi lọ́run ṣe fún mi náà kí làdúrà tí mo ń ṣe tí mo ń gbà kó ṣe nǹkan fún mi ó ń ṣe nǹkan sátani ò ní jẹ́ kó farahàn kankan mọ́ra ẹ kí ló gbàdúrà láti jọ ìṣá ayé ò bẹ́tà àwọn tó lọ ṣọ́ọ̀ṣì náà kí ló kó yàtọ̀ sí wọ ẹ̀rẹ́ ni ìgbẹ̀yìn ni kó lọ wò dáadáa lọ gbogbo àwọn èèyàn tó sọ bẹ́ẹ̀ ó lè má ti ṣẹlẹ̀ báyìí nísinsìnyí wá wá lọ wò létà wá wo àkáǹtì ayé àwọn èèyàn pé àsìsítà ah, sóòlù tó sọ́jọ́ yẹn bá à ń tiẹ̀ ṣe wá lẹ́yìn kí wá rò torí sátánì ìjìyà sátánì òkè wá kí àti olùtàn ní ẹ bó ṣe bó ṣe bó ṣe gbàdúrà àtijọ́ yẹn náà tó lọ church tó give offering tó pay tithe tó ṣe ọkàn ṣe bá yẹ ẹ̀hún àbí business ẹ̀ move forward ẹ̀ bẹ́ẹ̀ ni náà business move forward náà ẹ̀ tó ló bẹ́ẹ̀ pé òun nídìí ọlọ́run bẹ́ẹ̀ yẹn wọ́n kàn tó àwọn pásítọ̀ yẹn tẹ̀ ní ẹ̀ àmì nídìí ẹ̀ wá wá òun jọ́ ti gbogbo ẹ̀ máa bíbélì pé ó ní ìṣubú náà ó sì pọ̀ jọjọ ní ìrí ẹni náà ọlọ́run ò ṣe ń yọ kúrò ní èèyàn tó ìwọ kọ́ ló dára rẹ ìwọ òtá lọ fún òun kú mẹ́mí lè kú òun wọ́n bí ọ ní ìwọ gan kò lérò láti wáyé wọ́n bí ọ bẹ́ẹ̀ ní ọtí yẹn àṣẹ ìlọyìn ọ̀la gbá lórí ẹ̀ that means there's someone bigger than you that is in charge of life mo gbàdúrà mo gbàgbà tó ń ní ọ lára lónìí every power that is tormenting your life gbogbo tó fi ìṣeré ní ọ lára bí àti ìṣeré kò ní ọ lára gbogbo agbára tó fi ayé ẹni tayò ní orúkọ Jésù àgbà náà kò wọlé gbogbo ibi tó ti ń dà lónìí ìkàdàdàbà wọ́sọ tó yẹ kàràbà yẹ ní orúkọ Jésù gbogbo tí ayé ti ń pọ́n lójú gbogbo tí ayé ti ń pọ́n ìṣeré tí ò fẹ́ kí ògo rẹ̀ jáde tí ò fẹ́ kí ọlọ́run fara àgbà náà kò wọlé orúkọ gbìn ọ́ níjà ṣàdàdà ó ti di àtó ìdóró sábà sọ́fà èdè tó wà but I have suffered enough mo ti jìyà tó tó ti dìdì jù mo ti jìyà tó táyé ń bèrè pé ah, kí ló ń ṣe sísá yẹn náà ó yẹ jẹ́ òun ló kù o ti jìyà tó ní orúkọ Jésù nígbà agbára àṣẹ Olódùmarè ìyà yín kó dómi lónìí o báyìí mà kó bẹ̀lẹ̀ kẹsẹ̀ kéèmì àná wàyí lè mà kó bẹ̀lẹ̀ kó sàtólì mà kó bẹ̀lẹ̀ yàrá gbogbo agbára tó ní kí ayé ẹni máa gbófo gbogbo agbára tó ní kí ayé máa mú kéke kí ayé ẹni kí kó máa mú ìtìjú gbogbo agbára dúdú tí ni àfẹ̀gànṣá yé ẹni gbogbo agbára fa yé ẹni ṣe yẹ̀yẹ́ ìwọ ogun ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù ti Násárẹ́tì ìwọ ogun yìí wọlẹ̀ ó yá ìwọ ogun yìí wọlẹ̀ ó yá ìwọ ogun yìí wọlẹ̀ ó yá ìwọ ogun yìí wọlẹ̀ gbogbo rẹ̀ tọ́tún ti bọ́ wá nínú ayé àwọn èèyàn ọ̀run gbà jáde gbogbo rẹ̀ tọ́tún ti bọ́ wá nínú ayé yín lórúkọ Jésù ọ̀run gbà jáde gbogbo ńlọ ẹ̀tẹ́ tẹ́ ti ṣe gbogbo ńlọ ẹ̀tẹ́ tẹ́ ti nílẹ̀ tí ì nẹ́ mo sọ nípa agbára àṣẹ ọlọ́run ó yẹ gbàrà receive it receive it now àdúrà kò gbè wọ́ àdúrà kò gbè yẹn àdúrà kò gbè yẹn àdúrà kò gbè wá ó ní ká má ṣèṣó ó ní ká má lọ lé aláwo bẹ́ẹ̀ ni ọlọ́run sọ bẹ́ẹ̀ ó ní ká má ní ọlọ́run mìíràn lẹ́yìn òun o sọ bẹ́ẹ̀ ó ní torí pé ọlọ́run wúlò òun èyí tí ń bẹ ẹ̀ṣẹ̀ bàbá dé ìran kẹta fún àwọn tí ò mọ̀ ọ́n tàbí nú ẹni tí ò bá mọ ọlọ́run nú ẹbí àtọ́run bá fẹ́ fi àyọkè eléyìí ò mọ ọlọ́run mọ́ ó ni ọbẹ̀ lọ́bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ lórí ẹ̀ ìdí onígbàgbọ́ ọlọ́run máa ń mú ẹ̀ṣẹ̀ bàbá kúrò lórí ẹ̀ torí pé kíni ó ń fa àwọn tí ò mọ ọlọ́run go and look at it go and look at that verse very well fún àwọn so it's bad for you to know God so kí ẹ̀ṣẹ̀ ran ẹ̀ṣẹ̀ ìyá máa ń bèrè sọ́ọ̀lù ó bèrè ó ti ṣẹ̀ṣẹ̀ tí ó ti pa àwọn èèyàn sẹ́yìn gbà tí ọlọ́run bèrè ẹ̀ṣẹ̀ ìyẹn lórí ọdún kí ló ṣe àwọn ní ẹ̀ṣẹ̀ sọ́ọ̀lù ni ẹ̀ṣẹ̀ sọ́ọ̀lù ni ah, kí ni ká ṣe ah, wọ́n gbé ọmọ rẹ̀ lé o ọmọ ẹ̀ ní ọmọ nílẹ̀ gbàtọ́ dẹ̀ pa àwọn ọmọ ẹ̀ ìdájọ́ ọlọ́run dákẹ́ àgbà àgbà báwo lọ́run ṣe wá ṣe bẹ́ẹ̀ gbà tó jẹ́ pé ẹ ò báwo ló ṣe wá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n at one point in the scripture ọlọ́run pé náà that that be known that you no require the sin of a father among my children ọlọ́run pé mo ń gbà ẹ̀wọ̀n ní ṣe mọ́ and the hand that sin also receive the punishment hallelujah ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ bàbá ó bèèrè lórí sọ́ọ̀lù fún àwọn tí ò mọ ọlọ́run mo gbàdúrà lórúkọ jésù gbogbo ohun tó mú ìjìyà wá òun kò dá dúró lónìí bó tí o ti ń jìyà lórúkọ Jésù kò dá dúró lónìí gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ṣe what all things that you want to do agbára láti ṣe agbára láti lè bí ọmọ láyé agbára láti lọ́kọ agbára láti ṣàṣeyọrí yẹn agbára láti níwò ìgbélu yẹn agbára láti níwò ìgbélu ṣe rere kò yàtọ̀ sí ìyàtọ̀ wà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ níwò ìgbélu ìwé ìgbélu ẹ̀gàn ògbé ó níwò ìgbélu o kò ń ṣe pé kéèyàn níwèé ìgbélú nìkan èèyàn ló bá fún níwèé ìgbélú yẹn ní yẹn mí ni passport tó wà nílé tí ò lè lọ bì kankan ẹ ní àìmọye passport tí ò tí ò lọ túẹ́túẹ́ ó níwèé ìgbélú ṣùgbọ́n ìgbélú gbòògbé agbára lórúkọ Jésù agbára kó gbàgbé ayé yín lónìí ogun yẹn kó dákẹ́ kó má ṣe fọhùn mọ́ ṣàbẹ́lára let that battle be silent your life in the name of Jesus. Let that battle be silent in your life. Open your kó dákẹ́. Let that battle be silent in your home. Gbogbo ìtẹ̀tí ń dààmú ìbẹ́gbẹ́ òpè lóye. Nípa agbára àṣẹ olóògbé tí ń bẹnu ẹ̀jẹ̀ Jésù nígbà bá ti ń bẹnu orúkọ Jésù ìdààmú yẹn ń dópin lónìí ìdààmú yẹn ń dópin lónìí ní orúkọ Olúwa la sọ eléyìí ní orúkọ Olúwa la pèdè màkàyí náà kọ́ bílẹ̀ kò sẹ́yìn lè kúta yà ní orúkọ Jésù la fọ̀rọ̀ jáde ìdààmú yẹn ń dópin lónìí gbogbo agbára fìyà ẹni gbogbo agbára panilójú gbogbo agbára dààmú ẹni ní orúkọ Jésù ẹni mi sọ ìlà ìdí mi kọ́ ìdí mi kọ́ bẹ́ẹ̀ kutaria bekundori na kope kosa kutaria bakora kutaria kosani mo lórúkọ ẹgbà ìyanu ẹnìkan ohun tó di gbè tó ń wá èso lórí ẹ lórúkọ Jésù ya gba èso rẹ sàmì dáadáa àmín all what you have labour for that you are expecting a result upon it ẹnìkan ni ohun tó ti gbè tó wá ń béèrè ó wá ń wá èso lórí ẹ tàbí èèyàn gbè kan kó wá ń wo èso kan lórúkọ Jésù bí àdúrà ló ti gbà ní tó fèsì tàbí skul ló ti lọ ní tó fẹ́ kó mú nǹkan jáde fún ọ tàbí ìrìn àjò ló ṣe èmi ò máa ń tó ṣe yẹn ṣùgbọ́n gbogbo tó ti ń béèrè èsì tó ti ń wá èsì lórí ìdáwọ́lé rẹ lórí ìṣe rẹ lórí ọ̀nà rẹ gbogbo lórí ọmọ lórúkọ Jésù kó yá gba ògo yẹn gba ògo yẹn ò ní ṣe lásán ṣàmì mo sọ náà Ọlọ́run alààyè ní orúkọ Jésù ò ní ṣe ní asán ò ní gbàdúrà ọ̀run tó gbé ọ níjà ọ̀run tó gbé ọ níjà ìyanu ayé yín kò ṣẹlẹ̀ let the miracle of your life manifest ìyanu ayé ọmọ yín kò ṣẹlẹ̀ gbogbo tẹ́ ẹ fẹ́ kó bẹ̀rẹ̀ sí bọ́ sí fún yín all what you want what you need in life gbogbo tẹ́ ẹ fẹ́ kó bẹ̀rẹ̀ sí bọ́ sí fún yín lórúkọ Jésù àti ṣeré lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí rọ̀ yín lọ́rùn o ò ní fi ìnira gbé ayé mọ́ màtó torí àmà kó fa kó ta ní Ọlọ́run kó fẹ́ ọlá rẹ̀ nínú ayé rẹ̀ àkókò ti tó tábàrí ọmọ bá a ó rí pẹ̀lú dànsákì ni ní orúkọ Jésù ọmọ Ọlọ́run ọ̀gá ògo ni ọ́ ẹ wọ Ọlọ́run kó fa àánú ayé yín ẹ wọ Ọlọ́run kó fa àánú ayé yín ọlá Jésù kó fa àánú ayé yín ẹni fi Jésù ṣe bí ìsádi ẹni fi ṣe bí agbára ojú òní tì yẹn mo ní kó dìde fún ìrànlọ́wọ́ yín mo ní kó dìde fún ìgbèjà yín ó yẹ rí agbára Ọlọ́run ẹ̀rí agbára ọlọ́run wa ẹ̀rí agbára ọlọ́run wa ẹ̀rí ìtúsí ọlọ́run wa ẹ̀rí ìdáǹdè ọlọ́run wa ẹ̀rí ògbọ́ ọlọ́run wa ẹ̀rí ẹ̀wọ̀ ọlọ́run wa. tí ẹ bá gbàdúrà rẹ ká dàbí kí ẹ gbàdúrà lásán yìí ó dẹ̀ ní ìgbàgbọ́ kò ní bẹ́ẹ̀ ọlọ́run ṣe fẹ́ ṣe ìyẹn orí ọlọ́run bẹ́ẹ̀ ìyẹn orí ògo ẹ̀ kò pé ààrẹ ọlọ́run sójú korojú báyìí ẹ bá sọ pé orí ni kò sẹ́ni tó rí ọlọ́run sójú korojú Mósè tó ọlọ́run kò ní kó rí ọlọ́run sójú kó ojú òkò rí ojú ọlọ́run báyìí bí o sọ pé ẹ tó bá rí ojú òun yóò kú ni ó rí ògo ẹ ní ó rí ẹ̀yìn ẹ̀ there is a place in God you can see ọlọ́run ó kọ èyí sí ó ní kò sẹ́ tó máa rí òun kó wà láàyè o kò rí mo sì rí ojú ọlọ́run báyìí pé ah ojú ẹ̀ rèé tí o ó rí ó ní there is a place in me that I can hide you ó ní I will pass by ẹ̀yìn ẹ̀ tó rí gangan tó ah, ẹ̀ tó lọ nìyẹn ojú ẹ̀ gbaná jẹ ni ojú tó ẹ̀ gan di iná àwọn ọmọ ẹ̀yìn àwọn ọmọdé wọn láti dáṣọ ojú bá àwọn èèyàn sọ̀rọ̀ gbà ojú ìtìtànjú mélòó mélòó ògo ọlọ́ orin jésù náà fi pè he uncover himself ó bo ògo yẹn mọ́lẹ̀ ní jésù fún wánú ayé o ó gbé àwọ̀ èèyàn wọ̀ tọ́lọ́ bá jésù bá wá pẹ̀lú ògo ẹ̀ and he is coming with his glory And now the second time that Jesus Christ is coming, is coming with the fullness of his glory. That everybody will àwọn yóò sá go and look at the book of Revelation. It talks about it. And we have yàtọ̀ fẹ́ hide under the mountain because he's coming with the full of his glory. Lórúkọ Jésù, Ọlọ́run tó gbẹ́kẹ̀lé, lè tẹ́lẹ̀ anandaraba kó bẹ̀rù sàtà. Mo ní kó fi ògo rẹ̀ nínú ayé yẹn. Ọlọ́run àwọn èèyàn rẹ̀ rè. Ṣèbí wọn lọ fẹ́ tún àwọn èèyàn sílẹ̀ ṣèbí wọn ló fẹ́ kó fún àwọn èèyàn tó ń ṣàìsàn ní ìwòsàn wọn ló fẹ́ kó fẹ́ fún àwọn tó ní tó dààmú ní ìsinmi wọn ló fẹ́ kó àwọn lórí àwọn èèyàn sókè ohun tó sọ fún mi nìyẹn àwọn èèyàn wa ti dé báyìí o ẹni tó ń pòlú ọkàn ẹni tó ń wá ìwòsàn ẹni tó ń wá ọmọ ẹni tó ń wá ọkọ ẹni tó ń wá àṣeyọrí wọn wá ti wá síwájú ẹ lórúkọ Jésù ohun tó sọ pé o fẹ́ ṣe ó yà ṣe àmẹ́ṣàdá lórúkọ Jésù ohun tó sọ pé o fẹ́ ṣe inú ayé àwọn èèyàn yìí àwọn èèyàn yìí ti dé wọ́n tọ̀ ọ́ wá lónìí wọ́n lọ kó fẹ́ tú wọn sílẹ̀ wọ́n lọ kó fẹ́ já wọn dè wọ́n lọ kó fẹ́ gbà wọn là ohun tó sọ nìyẹn o kì í ṣe èèyàn tí ń parọ́ tàbí ọmọ èèyàn tí ń ṣèké tàbí ẹni tí ń yí ohun padà àwọn èèyàn yìí mà ti dé ẹni tó ń wọ ọkọ ti dé o ẹni tó ń wọ ọmọ ti dé o ẹni tó ń wọ àṣeyọrí ti dé ẹni tó ń wọ ìbòdé ẹni tó ń wọ àṣeyọrí ti dé. ó sọ pé o fẹ́ ṣe ń jọ yẹn lórúkọ Jésù ó yà ṣe lọ́wọ́lọ́wọ́ yìí yóò di mímọ̀ àwọn èèyàn yìí let it manifest in your life dóòtì ọ̀rọ̀ rẹ bàbá olúwa dóòtì ọ̀rọ̀ rẹ kí àwọn èèyàn yìí kó mọ̀ pé ìwọ ni ọlọ́run olúwa dóòtì ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù olúwa dóòtì ọ̀rọ̀ rẹ kí egungun bẹ kó di àyè ní orúkọ Jésù kí egungun bẹ kó di àyè kí ìwòsàn kó ṣẹlẹ̀ kí ìtúsílẹ̀ kó ṣẹlẹ̀ jẹ́ kí àwọn èèyàn yìí kó mọ̀ jẹ́ kí àwọn èèyàn kó ní bó ṣẹlẹ̀ nú ayé àwọn bó ṣẹlẹ̀ ọmọ àwọn ojú òní tìyín agbẹ́dá òní rí ọgbẹ́dá alẹ́ ni padà lórúkọ Jésù kò padà lónìí part of your life must come to torí pé agbára ńlá ibi ìmọ̀lẹ̀ ayé ní orúkọ Jésù òkùnkùn ayé yín kò pòórá ayé yín kò pòórá ayé yín kò ẹ tó lóun ò ẹ tó lóun ò ọ̀run kò tẹ̀rí ẹ̀ bá lórúkọ Jésù ọ̀run kò tẹ̀rí ẹ̀ bá ẹ̀yẹ lọ ṣe ẹ lọ láàánú gbà ẹ lọ rí ẹ̀rí ńlá bẹ́ẹ̀ ni ó sì rí fún láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín mi gbọ́ àmín mi gbọ́ àmín lórúkọ Jésù ó yà bẹ̀rù ń tẹ́fẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi ò mọ̀ dídẹ́ fi wá ó yà sọ fún Ọlọ́run Ọlọ́run mo wá fún ìwòsàn ni o ìwọ Ọlọ́run ìwòsàn wò mí sàn ọlọ́run mo wá fún ọmọ ni wọ́n lọ́run tó ní pé ẹnì kankan ò ní yà lé rẹ má jẹ yàgà mo sọ fún ọlọ́run ọlọ́run ìwé ìgbélu mo bá wá orí bá lè fẹsẹ̀ mi tẹ̀ oníwà gbà fún mi ní ìníní gbà fún mi ní ìníní oní òru ayọ̀ ní wọn dún láwùjọ àwọn olódodo bí wọn fẹ́ ní ayọ̀ ohun rere ní o ó yá sọ fún jésù tó bá wá olódùmarè ṣí gẹ́gẹ́ bó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ bó wọn kún àwọn èèyàn yìí kò sálóhùn níbi àyè ńlá wọn jòjó ojú àdúrà tù wọn. Father, answer them, Spirit. Let them have a great testimony, and your name alone shall be glorified. Thank you, righteous God. Thank you, holy God. In Jesus' name, our King, we pray. Amen. So it be unto you. Kó bẹ́ẹ̀ gẹ́ bí ọ̀rọ̀ rẹ níwájú Olúwa láàárọ̀ yìí. Kó kó ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè. Kó ṣe ju bẹ́ẹ̀ lọ kó la gbogbo ọ̀nà fún yín. Adínlọ́wọ́ níwájú ẹni kó níwájú ọ̀nà yín. Adènà ni kó fi ọ̀nà lẹ̀ ẹ lọ ṣe rere o ó ti gbà lọ́wọ́ olúwa lórúkọ jésù kò di mímọ̀ ó tó olúwa ti fún yín lórúkọ jésù kò di mímọ̀ fún ayé kẹ́ ẹ lẹ́yìn náà bẹ́ẹ̀ yóò sì rí láì lórúkọ jésù ó lórúkọ yóò mi ẹ sí mọ́ agbára jíǹde kó lómi lọ ìṣẹ́gun kó lómi lọ gbogbo èèyàn tó ń kó gba ìwòsàn ẹ gba ìtúsílẹ̀ ẹ lọ́rọ́ mọ bí o lọ́rọ́ mọ tiẹ̀ bí o ò ní yàgàn kú ó ti ní kẹ́ni ò ní yàgàn ló léwu torí pé o ti pàdé lé jésù yìí o ti jésù ṣe bìsáde o ò ní yàgàn parí ẹbí no matter your age lórúkọ ọba tó bá ṣe sára fún kó ṣe tiẹ̀ fún ọ náà kó fi tọ̀rọ̀ tí náà ṣe ìyanu bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa àtàgbára wa àmín àmín àmín àmín lórúkọ Jésù ẹ sọ fún agbára jíǹde yóò gbé mi dìde sọ pé agbára jíǹde yóò gbé mi dìde pèlè lè jáde pé agbára jíǹde tí ń bẹ lọ Jésù yóò gbé mi dìde mo fẹ́ kó sọ jáde agbára àjíǹde tí ń bẹnu Jésù yóò gbé mi dìde agbára àjíǹde tí ń bẹnu Jésù ọ̀ oh, agbára àjíǹde tí ń bẹnu Jésù yóò gbé mi dìde mo fẹ́ kó pélédè pélédè pélédè pélédè sọ́jáde agbára àjíǹde tí ń bẹnu Jésù yóò gbé mi dìde agbára àjíǹde tí ń bẹnu Jésù yóò gbé ọmọ mi dìde yóò gbé iṣẹ́ mi dìde yóò gbé ọ̀nà mi dìde agbára àjíǹde tí ń bẹnu Jésù yóò gbé mi dìde o agbára àjíǹde tí ń bẹnu Jésù yóò gbé mi dìde ó ti gbé mi dìde ó ti gbé ayé mi dìde ó ti gbé ilé mi dìde ó ti gbé iṣẹ́ yìí dìde bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù sí olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù ọ̀rọ̀ yẹn yóò tọ̀ wá ní orúkọ Jésù ọ̀rọ̀ yẹn yóò tọ̀ wá yóò sì wá mọ̀ yóò sì wá sí ìmúṣẹ́nú ayé rẹ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín lórúkọ Jésù. Let us put in mind that the prayer continued by God's grace by by Monday, you see, Monday, yeah, with that midnight, Sunday night. And I know Jehovah God will do great thing in your life. And also tomorrow is Sunday. Go and worship and serve the Lord. And also it's good to serve the Lord in your prayer. Not only what you want to get from God, also give your service to God. And the Lord Jehovah God is going to do great thing in your life. Olùfẹ́ Jésù lọ́wọ́ ìfẹ́ mọ́tò ọlọ́run dàpọ̀ tiẹ̀ ti fi lé lọ́wọ́ lórúkọ di mímọ̀ kẹsì lẹ́nu ọ̀pẹ. Jésù bá wa àmín àmín àmín lórúkọ Jésù. You are blessed. Thank you for being here. God bless you. Bye bye.